ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفضل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìkẹ́ wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́ ọlọ́run kọmọ bá nàbí ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lọ́mọdé àti lágbà ọlọ́pọ̀tà sànú ọlájọ́lọ́kẹ́ àrùn ìfíra tá a fi ṣe dánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní onílẹ̀ mọ̀sílẹ̀ olhadis àwọn ẹ̀kọ́ tó jinlẹ̀ nípa ìmọ̀ hadisi ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ibi tí a ń kalọ́ náà ni àjẹ́rò òwò tààdéèm ẹjọ́ ẹ̀kọ́ dúró déédéé wọ́n lẹ́yìn ní jẹ́rò òlà hadisi ẹ̀ kò ní gbọ́wọ́ nítorí ó lẹ́gbòlá nù

ويشترط من قبول تعديل الشروط الأربعة mọ́jẹ̀ mú mẹ́jọ mẹ́rin lọ́wọ́ fún ẹni tí ẹ bá gbé àádìí lè lè àádìí ẹni tó ló dédé ni mọ́jẹ̀ fún mẹ́rin wá pẹ̀lú ẹ̀ aláàkọ́ àyẹ̀kọ́lọ̀ mi ní àdìlì nìfàlá yóò bá lómi fàtàkì kẹ́gbẹ́ ọ̀rọ̀ yìí kálùgbà wọlé ẹni tó mú wá àádìí ni àgbọ̀gbàlùbàlì lọ́wọ́ ní fàtàkì ẹ̀rọ mọ̀tínì one hundred thirty one nígbà wọlé ó di wa ẹni tí gbọ́rọ̀ yìí wá áàdìrì ó wa kí wọ́n gbé ní áàdìrì olóòlù tó pé ah, àárí bàjẹ́ ìjà bàjẹ́ àrẹ̀ hàn sí wa ó lè ní àbọ̀kọ̀ àbọ̀kọ̀ tó pamọ́ ẹ̀ àti ilẹ̀ kọ́lọ́ ọ̀bà. nọ́mbà tù àyẹ̀kúnà mi mùtẹ́yẹ kẹta fàlàyé kúbalù mi mọ́kìfẹ̀l gẹ́rẹ̀ záà ìrìnàhàl. ó ẹlẹ́yàdìkà ṣé ó dúró dédé ọ̀tá jí mo sọ pé ó ṣàpápá àbí nǹkan mo fi wọn sójú ẹ̀ ẹgbẹ́ pé ọmọ tí ń lọ kì í gbé bẹ́ẹ̀ rárá o ọmọ tí ń lọ lọ́wọ́ báyìí tí ẹ bá dé àáfà tí ọba máa ń lọ tí ń lọ láyé àyíká fẹ́tí wà rẹ̀ ní iṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ wọlé láti máa tí ń lọ pé eléyìí o nǹkan báyìí ń sọ̀kọ̀ báyìí eléyìí ń sọ̀kọ̀ báyìí yóò máa wádìí yóò ma àwọn nǹkan tó lọ láyìí ká rẹ̀ nílùú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láì ti bẹ́ẹ̀ yóò ti àwọn ìrọ̀lọ́nà ni. nọ́mbà tírì àyẹ̀kọ́lọ̀ mi àárín àbí àṣìbáàbì kọ́ ma ìdídí nǹkan ìdíwá báyìí sọlá àyẹ̀kọ́ mi mọ̀lá yára kò sì fásitì gbogbo ìwọ̀rọ̀ ni. àyẹ̀kọ́ àti ìdọ̀nà pé ó ma sífà dáàmú أن لا يكون واحدا على ما ادعر فيه يوجب رد روايته أن لا يكون كما سنين واقعا على ما ادعر بما يوجب كما نجوها يبين يبقى نروح باي لو وضبروا باي لو أدعى رأي قدامي من الكذب بالقرآن أو فسق بفاتح ظاهر أو غير إمام تعارض الجرع والتعديل tábàjú bá kọlu ra a a ka lórí ìdájá pé ni ni ara wọn eléyìí jẹ́rù la oníkó báyìí báyìí lọ oníkó báyìí kó láti àfáà kan ní eléyìí ka ni àfáà kan ní ara wọn eléyìí jẹ́rù wòlá egbó wòlá rẹ̀ gbó láti aláàkọ tààrífù tàhálù jẹ́rù wọ tààdé tí wọ́n yẹn pé ó ya àyẹ́lá tó ṣọ́rọ̀ yẹn pé tààrà àyẹ́sọ̀rọ̀ ráàlì máa yóò jẹ́ bọ̀rọ̀ jù rọ̀ wáyà tí wọ́n kí wọ́n ròyìn yẹn tó pàdé ìgbà pé léyìí kí àrìpàdé ìṣẹ̀wọ̀n yẹn báyìí báyìí báyìí báyìí wọ́n máa yóò jẹ́ gbogbo bó àwọn ìròyìn yẹn إليه تلك على يعني فقط ويقول بعد كم نقول إنه ضعيف أبدا على أمه أبدا على أمه وما صرت فيه بي أو على كتون كتون كتون كتون كتون ẹlòmíín gbà tí ọ ẹgbà pàdé bí ọmọ seven fifty years ọmọ sixty years everything ti wà pé tó ti dídí ẹ̀wọ̀n ẹlòmíín seventy five years eighty years àwọn kẹfì week so ẹni tó gbà pàdé nígbà tó wà ní fifty years sixty years yóò ní sick guy abẹ́rẹ́ pàdé mẹ́ta wà ní five years yìí gba bàbá yẹn òyìnbó kòbí ìgbòmí àǹkà tó rí mẹ́ta bàbá yẹn ọ̀rẹ́ máa takora wọn. ó di wa tó eléyòrò yẹn pé kí ni zika ni eléyòrò yẹn pé kí ni dọ̀ọ́ yìí tù ó di yé wa wàlláhu dàlà àlẹ́ náà. نعم فاني للتعارض احوال اربعه مثل سينا مثل امير امير مثل الأولى الثلاثة أن يكون مب... جميل أي غير مبين فيهما من سبب الجرح فقوة قرار الوجود عامة نبا علامة يبي أقول لك أبو جرعي سبب المتوفى جروا يتوى كلا فاتوا وقفوا أولي كما وقفوا وقفوا كدو فإن قلنا بعدم القبول الجرع مبهم طبعا إيه؟ آه، بي سورو ري با روجو على عادي لي يعني باغبي الجولا أخذ بالتعديل أخذ بالتعديل دام بالدين توعد بالدين دين لأنه لا معارضة له في الواقع ترى أعريك كاتوها تغفيا إليه يقول وإن قلنا بقبوله ọ̀rọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ á gbà wọlé owó wọ́rọ̀ ẹ̀ ilé ìsẹ̀lẹ̀ jù hátàrà ta àrò àwọn arìn tó a mìíràn ọmọ ìdúgbò sẹ̀lẹ̀ jù pé á gbìn ní àbí bí ìpèrè náà yọ̀rọ̀ tó tó lẹ́m̀bẹ̀ then azab adìlẹ̀ hal sani ẹlẹ́kẹ̀ẹ́ an na fi ìmá ẹgbẹ́ ìtumà tó wá fún nípa wọ́n rí rẹ̀ wọ́n lè tún ní sí dáadáa lọ́rẹ̀ bẹ́ẹ̀ yàrá máa ka ilé yìí tó pé pẹ̀lú tọ́tọ̀ yìí ziyadatul ilm àlékún ìmọ̀ ndẹ́mbẹ̀ illa an yakuna sahibu ta'dil àyàfẹ́ gbọ́bá ẹgbẹ́ ẹni tó kó bá sọ̀rọ̀ oúnjẹ takùtẹ̀ amma alamu أن سبب الذي جره فيه قد زال gbogbo ìtẹ́bà bí ló fẹ́ kọ́ lẹ ọmọ ti kúrò ọmọ ti kúrò kàmzáàlà ọmọ ti kúrò ọyọ́ kan lè yìí náà ibi tí a ti láàbù ẹ̀ tó gírin ẹ̀ délé nìyí لأن ما قلته زيارة العلم nítorí ka ilé yìí tó gẹ́gẹ́ tó tún mọ́ràn yọ àrí àríkún mọ̀lẹ́lú parí aláhálà tó dáàlì sá hálà ilẹ̀ kẹta àyẹ̀kúnra tààdé ní muhammad kẹ́rẹ́ pé ìdúlédé rẹ̀ kẹ́rin tó dúlédé ni ń tó pamọ́ sí wa ni wọ́n jẹ́rù ó mọ̀ fọ́síràn àmọ́ jẹ́rù yẹn ọ̀hàn ويؤخذ بالجرح بعام جرورا لأن مع قائله زيادة العلم تريد ورع وأتوريا الأمة نبغي العادة الرابعة لا كاري أن يكون جرح مبهما وقال عاير يبما وتعديل مسلم وجري إجداد لها ويؤخذ بالتعديل عام تعديله وإلا هنا انتهى وقرر السنة الأولى السنة الأولى والثانوية إلى معادل العلمية فهم الوجهة ولكن ní ìbáyé ni ọ̀rọ̀ ń gba ẹjẹ́rù àtàdé ti parí lọ́bí bọ́ sí ọdún kẹrìndínlẹ́jì sàmàwíyà ní mahadi elmiya fi musala hadith nípa musala ala yẹ́dì mọ̀ àlífì lọ́wọ́ tó ti tíra محمد بن صالح عفاف محمد العثيمين والحمد لله الذي أكل ونعب سبحانه وتعالى ينعمه ويتم بنعمته يتم الصالحات ويبقلوا نعمة جلال ببدا مبينيه وتتيب الأوقات المالية أذكر لدى صلى الله على وسلم على نبينا محمد يكي الله ولو وبنبي ومحمد وعلى آله وأصحابه فتوانا الصحابة ومن تبعهم بإنسان إلى يوم الدين أي تبقى في البطل ويقول ذلك في يوم الكبير من القيامة ثم قسم الأول ثم قسم الأول أعطاه فاتوان ويتلوه ويتلوه كمس الثالث أعطاه فاتوان وأوله أقسام الحديث لإعتبار مضاف إليه عبر بلوه أقسام بعد تجد نفع به ورسولكم نورا هذا المدرك والله تعالى عالم جد لنا والسلام عليكم ورحمة الله وبركاته نعم ọlọ́ọ̀bá àwọn àfáwọn ilẹ̀sẹ̀ rẹ̀ tó wù ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá kọ́ sọ ọlẹ́sẹ̀ rẹ̀ àwọn ìmọ̀ tí wọ́n mú lákẹ́rà tó ń kọ́ wọn ní ìlú tí wọ́n ń pín jáde gẹ́gẹ́ bí sí àtọ́ ń kọ́ wa kéde kékeré yìí